إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له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 ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذني الله وإياكم من النار أنا أقول الله أبا عزيزي كافي ولا فو على محمد اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين innaka hamidun majid lákọ̀ọ́kọ́ akí àwọn jamiat islamiyya lè dá wá sí wálé irshad ní nàìjíríà bí báyìí tí wọ́n wá tìlẹ́yìn pẹ̀lú àwọn anẹ́díwásí alàlàmíyà tìlì islámì ó sì pé àwọn ni wọ́n jẹ́ agbákẹ̀rù àgọ́ tí wọ́n ti kó àwọn ọ̀dọ́kùnrin àti àwọn ọ̀dọ́bìnrin jọ tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ láwọn ilé ẹ̀kọ́ Islam àti Lárúbáwá ní sẹ́yìn bíbá yìí tọ́jà gbégbé òkè ogun ní Ọ̀yọ́ state ọlọ́run ọba àlejòọ́lá kó bá ní sẹ́wọ́n lẹ́sẹ̀ rẹ̀ a rí èyí tí wọ́n ṣe yìí sí dáadáa nínú wa ń bíbá yìí ọlọ́run bá ní gbé sínú mizan hasanet wọn. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم bákan náà mo tún kí àwọn ọ̀sáàbọ̀ wa imam fatashi hafidhahullah ọ̀rá ọlọ́run kó bá ní sọ wọn kó sì bá ní ṣe àléṣí dáadáa wọn àti gbogbo àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn wọn tí ètò yìí ti fi ń gún régé látìgbà tó ti bẹ̀rẹ̀ ọlọ́run kó má pè wọ́n nípa. bákan náà mo kí àwa tá a jẹ́ shabab ọlọ́dọ̀ lèmi náà. káwọ ọdọ Ọlọ́run kí wọn san wálé sàn rè irú tá à ń jó yé wa Ọlọ́run kọ́ dẹ̀sí lílo rẹ̀ láyé ìrọ̀rùn fún wa. sọ eléyìí tí wọ́n fún mi sọ pè ní tó lè ká pé pè ní òun náà ni àpèjẹ káàtì ẹ̀ ní tí ó tiwa kí ìwọ táwọn yẹn máa ń rò sí ni pé báyà tí èèyàn bá parí alukur'an báyà ọmọ ọ̀ka kọ́dà bí ó lè wí pẹ̀lú tẹ̀júwèdì sọ́sàmù ọ̀ka tòun ni ó ń tọ̀ ń ṣe wàlímọ̀ ṣùgbọ́n wọn ti ń jẹ́ wàlímọ̀ nínú àgbọ́yé ẹ̀sìn àti inú èdè òun náà ni oúnjẹ tó ti ń pa fún fún ìgbéyàwó á rí i pé bí wọ́n bọ́rọ̀ dé fún wa níbi ìdánilẹ́kọ̀ọ́ tàná òun náà ni kí ni àwọn májẹ̀mú tí ìgbéyàwó fi ṣe kí ni o tí ó ti lálàáfíà tí ìgbéyàwó bá ti lálàáfíà kan pẹ̀lú àwọn májẹ̀mú tí wọ́n sọ fún wa lánàá pẹ̀lú parí ìdùnnú lè wálé wọ́n ti mẹ́nu bá fún wa lánàá kí ẹni tó jẹ́ alákòóso obìnrin tọ́jọ́ ọkùnrin kìí sóbìnrin o wọ́n sọ pé àfọwọ́sí kó máa jẹ́yàwó rẹ̀ lẹ́yìn náà ní pé al-ijab wal-qabul ti tún tẹ́lẹ̀ láàrin àti ìyàwó yẹn lẹ́yìn náà ni kí a tún rí ashuhud àwọn ẹni tí ó jẹ́rìí ohun tó tún jẹ́ haqqul mar'a òun náà tún wáyé ìyẹn ohun tó jẹ́ tọ́ obìnrin tóbìnrin ó fi sọ ẹ̀yìn rẹ̀ di ẹ̀tọ́ fún ọkùnrin kò sí ohun tó kàn ju kí a jẹ́ kíyàwó ọlọ́bọ̀kọ rẹ̀ lọ nínú ṣẹ̀ríà òun là fún onímọ̀ kan ọmọ ìgbà wípé láàyè tọ́lá mẹ́tẹ̀ lọ́rùn. wọ́n bá ti di báwọn kan yìí pé ká ju ìyàwó lẹ̀kọ́ lọ bọ̀pẹ̀ ṣùgbọ́n kínní yẹn ó jájèjì láwùjọ wa ṣùgbọ́n kò yẹ ká gbà sí àjèjì nítorí pé anabi sallallahu alayhi ti sọ wípé bada al-islam ghariban wa sayaudu ghariban kama bada qatuba lil ghuraba nígbà tí islam ọbẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ẹ̀sìn àjèjì ni yóò ti padà sí àjèjì ọ̀kẹ́ nù ẹ̀ nẹ́ni. ìgbà èwo làwọn àfáà yìí tún mú dé yìí ọlámànínáwó ó sì ti níyàwó ọmọ àwọn ọ̀hún nígbà tó ti di ipa ti lè jó rẹ lẹ́fún kájọ máa mú ìtàn rẹ lọlé. ìwọ́n tó wà nù súnà òun ni pé kó mú ìyàwó rẹ lọlé nígbà tó bá fara rò ó lẹ́yìn bíi ìjọ kẹta àwọn afẹ́ pàṣẹ jẹ́ pé tó mò ń kéde fún yín o pé mo ti fẹ́ yàwó apàpẹ̀jẹ́ tí kálukú jẹun. so ilé yẹn náà ni ó jẹ́ kí n lọ sí ìdánilẹ́kọ̀ọ́ yìí kí n gbé lórí kákan ẹ̀sìn sọ́mùrì ká yọ àwọn kan díẹ̀ díẹ̀ nínú àwọn àdáàbò zibaf èyí tí sheikh al-allama nasiruddin al-albani rahimahullah ta'ala ẹ̀kọ́ yẹn bẹ́ẹ̀ tó di ogójì mo wù mí kí n lè mẹ́nu bá díẹ̀ díẹ̀ tó ní í ṣe pẹ̀lú wípé nígbà tí àwọn májẹ̀mú tígbéyàwó fi lálàáfíà ti pé ìgbésẹ̀ tó yẹ kọ́kọ́ ìyàwó gbé ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ gẹ́gẹ́ bí Sheikh Albani ṣe kọ́ sínú tírà yẹn okùnfà tírà yẹn ká sì má gbàgbé fáwọn ọlọ́mọ kéwú òun náà ní pé ẹnìkan bẹ tó ń pè ní aláàkà eh, Ustaz Abdulrahman Albani Albani òun lè kọ́ àfáà yẹn ẹnì yẹn ṣèyàwó tó ṣe kàgbáńgá rí pé káwọn kọ nípa ohun tó ní ṣe nípa adabu zifaf kó jàǹfààní fún wa àti fún ẹlòmíì tí ọba tó máa ṣèyàwó nítorí bẹ́ẹ̀ èmi náà ṣe ìkìlọ̀ fún àwa tí a bá múra àti ṣèyàwó kí a gbìyànjú bá a sì ní tíra yẹn lọ́wọ́ tí bàbá Sheikh Albani kọ wọn pè tíra yẹn ní adabu zifaf tó wọ́n kọ àwọn ẹ̀kọ́ tó tó didi ogójì nínú rẹ̀ sọ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ lọ báyìí nígbà tí ṣòro tó nìka tí ìgbéyàwó fi lálàáfíà tó bá ti pé ẹ̀kọ́ àkọ́kọ́ òun náà ni kí ìyẹn bá obìnrin ṣeré nígbà wọn bá sọ pé ó ti dìyàwó rẹ̀ o tí gbólóhùn ìfẹ́ ọ̀sẹ̀lẹ̀ tó afàáfún ọ ó sì ti wáyé ń ni kù ní pé kéèyàn jọ eré àtòbìnrin yẹn ṣùgbọ́n rere yìí bí ṣẹ̀rí àti ṣàlàyé ni pé àwọn kọ́ni àtòbìnrin yẹn bá tẹ̀lé yẹn wọlé nígbà tí wọ́n ti jùlẹ̀ fún yẹn òun náà ní kéèyàn kọ́kọ́ fún ní nǹkan tó dùn mú náà bóyá bí oyin àbí wàrà apájọlọ pẹ̀lú hadithi asma binti yazid bin seked obìnrin yìí lọ́kàn ti sọ wípé òun ṣe ọ̀ṣọ́ fún ìyàwó Àìṣà radiyallahu ta'ala anha wa ardaha nígbà tí ànábì parí ìtakókò igi rẹ̀ níkùmọ́ nígbà tó ń sá sọ̀sọ̀ fún un wọ́n á gbé ẹ̀bùn wàrà kan wá bá ànábì sallallahu alaihi wasallam nínú aha sọ̀ wọ́n ní pé tí ànẹ́bí mú ó sì fún Aisha mu. ó fi èyí pé ìgbésí àkọ́kọ́ pé àwọn obìnrin mo ti ẹ̀sẹ̀ bí ẹ̀yìn wọn wà ní. wọn ò ní yálé gbogbo ara tọ ẹsọ à. Ah, wọn bẹ àwọn gánwà ń tòsí gan ẹ bá ti gbé lọ́dọ̀ wọn béèrè wọn bẹ ẹ wọn bẹ tòsí ẹ gbogbo ara tọ. tọ. tọ sọ nípa bẹ́ẹ̀ nítorí pé kó tó di pé èèyàn ó ṣeré sára pẹ̀lú obìnrin ọláwọn ọmọ fatimáàtì àwọn ọ̀tẹ̀síwájú ìtẹ̀síwájú yẹn kẹ̀rí agbójú wò làbí máa ń sọ fẹ́ tó bá fẹ́ sí àwọn yìí pé èèyàn gba nẹ́tàlí ẹ̀ ni tó o bá lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọkọ̀ àwọn ẹni tí wọ́n ti ń fẹ́yàwó pé kò wọ́n ti ṣe é fẹlẹ yẹn gẹ ó lè jẹ kóbìnrin ọmọ àti ohun síyàn tí ò ní máa fi hun nígbà tí yàn bá yá ayé rẹ lórí ẹsẹ ìgbésí àkọ́kọ́ pé yẹn móbìnrin wọlé ìgbésí alákọ̀ọ́kọ́ yanni tọkọdìm ilayha aṣarọba alḥal awi alḥalwa nǹkan tó dùn lọkọkọ ti kí ni o lọkọkọ fún mu náà báyà bí oyin ni àbí wàrà ni anabi náà ti bẹ́ẹ̀ pẹ̀lú hadith yọ̀ǹda mọ̀lá sọ́fà lọ́wọ́ ọ̀dẹ̀ yẹn ó dẹ̀ tún gbìyànjú kó ṣe pé ibi tó ń gẹ́ ti mú gẹ́gẹ́ níbẹ̀ náà lèyẹn ní ọgbẹ́nu sí téèyàn mú eléyẹn jẹ́ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ẹ̀kọ́ kejì nítorí gbogbogbò là ń lọ. òun náà ni pé anábì sallallahu alaihi wa alihi wasallam ó fi obìnrin ipò kan náà ló gbé wọn sí pẹ̀lú kí èèyàn ra nǹkan ẹ̀gùn tuntun nítorí pé ìyàwó rẹ̀ yẹn náà yà ní tẹ̀ríkàbọ̀ àṣà wọ́n ní ọmọ agun bí nǹkan ẹ̀gùn tuntun tọ́ba wa wọlé ẹ̀kọ́ kejì òun ni pé wá ní ọ̀lẹ́ yẹn ní alára àti sẹ́wùjà ìyẹn agbọ́wọ́lé lórí ìyẹn wàá ṣàdúrà fún ìyẹn ṣàdúrà ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn súnmọ̀ yẹn ti bọ́ fáwọn èèyàn ìyẹn ṣàdúrà kí làdúrà yẹn Allahumma níbi ìbẹ̀rẹ̀ orí rẹ̀ báyìí wọn ni wọn pè ní nẹ́síyà níbi tí irun bá bẹ̀rẹ̀ wọn pè ní nẹ́síyà ọkọ̀ ọ̀bù ìyàwó tí wọ́n ti so yìgì rẹ̀ yẹn ní wí kẹsẹ pé èèyàn ọdẹ wò lára ọkàn téèyàn ò tí ì so igi rẹ o èyí tí èèyàn ti so igi rẹ tí wọn ti sọ ọ̀rọ̀ débẹ̀ fún alánẹ yẹn ẹhẹn tí ìyàwó yẹn ìgbéyàwó yẹn ti kíni o ti lálàáfíà èèyàn fọwọ́ kù ní ẹbí iwájú ibi tí irun ti bẹ̀rẹ̀ yẹn èèyàn wàá fàdúrà yìí Allahumma inni as'aluka min khayriha aláwọn mọ̀ ń bí ọ léèrè nínú orin tí ń bẹ lára àti orí tí wọ́n lọ́wọ́ bá ti fi àdámọ́ rẹ̀ sí i la wà àwọn òbí kan ọlọ́run mo dẹ̀ ń wá sọ rẹ o mi ń ṣọ́rí ha níbi láburú ti ń bẹ ní àrùn obìnrin wọ́n ṣọ́rí máa ń jabalita ha alẹ́ yìí àti láburú èyí tó ti kó o ti dá lára eléyìí lájọ àti ṣẹ̀rí àfẹ́kàsí nígbà tí èèyàn bá mú wọlé eléyìí jẹ́ ẹ̀kọ́ kejì kódà bí èèyàn bá ra nǹkan ẹ̀ nǹkan ẹ̀ tún ànábì ẹ̀kọ́ kẹta lẹ́yìn ìgbà tí wọ́n ti juyàwó ìyàwó fún yẹn tán wọ́n lẹ́nu sọlá kù zàwùjẹ́ ni máa káwọn méjèèjì ti jọ kí irun àwọn ẹni ṣáájú ni ẹrú ni ọjọ́ ọmọ ọ̀dọ̀ fún ọ̀kẹ́ nínú àwọn sàhábà ó nígbà tó ń mo tẹ́ wa jẹ́ náà wọn wọn á sọ fún mi pé àwọn ah, bá sì wo oore sí rẹ tó ṣe yìí ẹjọ kírun ẹ kírun pẹ̀lú rẹ ìwọ àti ẹjọ kírun àti ìyàwó rẹ ẹjọ kírun tó tún àwọn ẹni ìṣáájú àti kejì yẹn òun náà ní kéèyàn ti jọ kírun pọ̀ ìyànjọ sí méjì kí ọba pé oore ti ń bẹ ní orí obìnrin lẹ́yìn ìgbà yẹn lè wọ́n tẹ̀ wá bẹ̀rẹ̀ ìgbésẹ̀ tó kàn. ẹ̀kọ́ kẹrin òun náà ni ohun téèyàn sọ lẹ́yìn ìgbà téèyàn bá kírun yẹn tán àti ohun téèyàn ó ṣe òun náà ni kéèyàn bẹ̀rẹ̀ sí ní ṣeré pọ̀ pẹ̀lú obìnrin yẹn téèyàn bá wá ṣeré yìí èèyàn kàn ní mu bí àwọn mẹ́ẹ̀ bí wọ́n ti máa múra wọn kódà àwọn mẹ́ẹ̀ gan àwọn gan máa ń ní wọ́n máa ń ní àwọn ìtẹ̀síwájú gidi pẹ̀lú yẹn ó rí bí ah, àwọn ìtẹ̀síwájú yìí wà ó ti àwọn àkókò adìẹ gẹ láwọn àdúgbò wa wọ́n máa ń láwọn ìtẹ̀síwájú ẹ̀rí tó já àwọn mọ̀kọ́tìmọ́ọ̀tì sí wọn. so lẹ́yìn ìgbà tí yẹn ti sa àwọn mọ̀kọ́tìmọ́ọ̀tì yìí tán kò sí nǹkan kàn ju pé kéèyàn tó bẹ̀rẹ̀ sàárà ìyẹn ọbẹ̀ lọ́hùn kí ni ìbẹ̀ lọ́hùn yẹn òun náà ní àdúrà bismillah allahumma jannibna shaitan wa jannibi shaitana ma razaqtana. àdúrà yìí nìyẹn máa máa ṣe ìyẹn ní láti lọ wá àdúrà yẹn ó lọ wà nù hadith yìí pé téèyàn bá ṣe àdúrà yìí báyìí tọ́lọ́wọ́n ọba àlejò ọlábá kádàrá kí bó láti máa wí oorun àbí oorun dẹ̀ra ni ọ̀sásìkò fún wa ní àbámẹ́nuba ọ̀rọ̀ Mariam àti àdó àti ìyá rẹ̀ ṣe. lẹ́yìn náà ẹ̀kọ́ karùn-ún tá a gbọ́dọ̀ nínú ogójì yẹn wọ́n ní pé bò ní èyí ó sì lọ bá obìnrin yẹn tí wọ́n fi sunu dara pẹ̀lú rẹ̀. wọ́n ní àwọn yẹ̀fóòdì yẹn àwọn jù nínú gbàgbọ́ tiwọn wọ́n gbà yí pé tíyẹn bá lọ wọlé sí ara obìnrin láti ẹ̀fúrọ̀ ṣùgbọ́n ọ̀nà ẹ̀fúrọ̀ lèyẹn tọ̀ lọ ni ojú ara yẹn náà lèyẹn lọ. àwọn gbà wípé ọmọ tóbìnrin yẹn ọba bí yóò jẹ àwòbàdàn bí àwọn ọ̀yọ́ ojú rẹ̀ ò ní máa tún èsì wo bìkan náà níbẹ̀ láti máa rí àṣìṣe pẹ̀láláyé tá a ti fún wa tí ń bẹ níbi tíra kẹtọ́ gbajúmọ̀ láàrin tiwa náà ń bí báyìí wọ́n máa ń pè ní kọ́lá sheikh náà wọ́n pé tó bá súnmọ́ ìyàwó rẹ nígbà tí ọ̀yẹ̀ kan bá là ọmọ tí ọba bí báyìí ni ó ti rí tó bá súnmọ́ nígbà tí ra ọ̀kan bá jáde torí mọ́lẹ̀ rẹ̀ báyìí ni ó ti rí nígbà tí bá ń sàlejò lọ kàtẹ́ ní kéèyàn súnmọ́ bí nígbà tí ń sàlejò lọ à ń bọ̀ wá bẹ́ ọ̀tọ̀ náà kò bá ṣẹ̀rí àmú haramu ni gbogbo àwọn ọ̀rọ̀ yẹn ètò ọba ṣe tó ń gbọ́ wọ́n yẹn bákan ni ó ti rí gbogbo àwọn ọ̀rọ̀ yẹn kò lẹ́sẹ̀ ńlẹ̀ kò lẹ́sẹ̀ ńlẹ̀ kò sẹ́ni kankan tá a lè fi tá a lè fi báàkẹ́ pápá jùlọ pẹ̀lú àyá Al-Qur'an tá a fẹ́ ká yìí lábẹ́ ìgbésẹ̀ karùn-ún yìí ah, ọlọ́run ọba àlekẹ́ ọlọ́sọ báyìí pé nisa'ukum harithun lakum àwọn ìyàwó yín oko yín ni wọ́n ṣe fáàtù harthakum anna ẹ máa lọ sóko yín bó bá ti wù yín àlàyé àyà yìí wá wáyé pé kayfa shi'tun bọ́ba ti wù yín ni muqbilatan wọ́n mọ̀dìbìrọ̀ ọba àjásí kó o dojú kọ láti jẹ́ ọjásí pé ibi tó yẹ kọ́ tọ̀wọ́lé náà lọ tọ̀wọ́lé ọba àjásí pé yọ kẹ́yìn dá láti jẹ́ ọjásí pé ibi tó yẹ tọ̀wọ́lé náà lọ tọ̀wọ́lé ìtumọ̀ ní pé tó ti jásí pé fìlífàrì níbi ara yẹn gangan ni ó fẹ́ yí pé ọ̀rọ̀ tí àwọn yahudi ń sọ yẹn táwọn sọ yí pé nǹkan bíi súnmọ́bìnrin wọ́n fi pé ní mo fi ní ọlọ́ọ̀gbẹ́ ni o kìí sọ̀nà kan wọ́n máa chíǹjì ọ̀nà ìyàwó rẹ̀ ó fi gbádùn ẹ̀ dáadáa lòfin ní ilé síta wọ́n máa chíǹjì ọ̀nà wọ́n máa parọ́ rẹ̀ ọtí gbọ́ tó bá ti rí pé ojú ni àbẹ́yìn ni kò séyìn tẹ̀ẹ̀sẹ̀ tẹ̀ẹ̀sẹ̀ èmi dín ọ̀sàjà ti ara ni. sọ̀rọ̀ yẹ pé ara nẹ́kàlẹ́ ti agbọ́dọ̀ gbà nìyẹn hadith yà hadith òfin ti múlẹ̀ ni kódà wà nù fàyè Bukhari fáwọn ajábìrì lọ́gbà wà látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam. lábẹ́ yìí pé ìyẹn ti lo ẹ̀kọ́ kìíní ẹ̀kọ́ kejì kẹta kẹrin karùn-ún ẹ̀kọ́ kẹfà onígbéyàwó ta sọ yìí pé òkú lọ jẹ fún wa yìí a lè máa lo oko agbówó yẹn lè lo oko yẹn láàárọ̀ wọ́n bá wù lè lọ lọ́sàn-án yẹn lè lọ lálẹ́ tó bá síyàn látàálẹ̀ òun ọba àmúhẹ́rẹ́ ìyẹn lè fi tutù ara èyí tó bá wù yẹn ni òsì gbàgbà ńhùn àbá àti kóró ìgbà tó gbà tó gbà tó náà nípa wáyé nìyẹn òsì gbà kẹkẹ sí èsì gbà èmi dé nǹkan tá sọra fún ẹ̀kọ́ kẹfà òun náà ní tahrimu dubur haramu ni o ó ṣe wípé ààyè tí obìnrin ti ń gbọ̀nsẹ̀ títí ń ṣègbọ̀nsẹ̀ tèèyàn wọlé sí haramu ni o kódà rí hadith kan tí èsì méjì yìí pé nínú ẹni tá a gbé jìnnà sáànù ọlọ́run síbi dandan ọlọ́run ọba jẹ́ tiẹ̀ ọlọ́run ọba àlejò alákòóso sùúrù òun lẹ́nu tó ṣe yìí pé yóò súnmọ́ yàwó dẹ̀gbà bí yóò súnmọ́ báyìí ibi tó ti ń ṣègùn ọ̀sẹ̀ òun ló ti ń súnmọ́ haramu ni o kódà wà nù nínú hadith yìí tí afa abdullahi ibn abbas gbà wá onílẹ̀ kan náà tọ́lọ́run oko ni wọ́n ṣe fún yín ẹ máa lọ sóko yín bọ́bá ṣe kíni o bẹ́ẹ̀ bá ṣe fẹ́ wọ́n ní túmọ̀ rẹ̀ ní pé ọba àkọjú ọba àkẹyìn èmi dé ọ̀sà jẹ̀bi ojú ara yẹn náà wọ́n tẹ̀ fi tó bọ̀ ẹ sọ́ra fún mi tóbìnrin ti ń sí gbọ̀nsẹ̀ o wàlúhàìdọ́ ẹ sọ́ra fóbìnrin nígbà tí bá ń ṣe kíni o tí bá ń ṣàlejò ẹ má dọ́dọ̀ rẹ̀ gbà yẹn. ẹ̀kọ́ kejì nínú àdáàbò zivá òun náà ní ìmáa ní àlùwàlá láàrin ìsúnmọ́ méjì àwọn kọ́ni jẹ́ ajé oyè ìwọ tó ti níyàwó àbí ìwọ tó múra àti níyàwó ẹ̀ẹ́kìn ò lè tóbìnrin lọ́rùn o jọgbọ́ gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó daṣẹ́wó ọkọ wọn lọ́sọ̀ wọn daṣẹ́wó ń takẹ́rin o ọba mọ̀ lágbára bọ́ba lọ tọ́jú ààrẹ kọ́ lọ gbàgbọ́ ni tí wọ́n gún ọ lábẹ́rẹ́ ni bí kankan bá ń ṣe ọ́ ni tó tètè wá tọ́jú dáadáa kó tó di kọ́ dáwọ́ ní kọ́ fẹ́ yà o ẹ̀ẹ́kìn tóbìnrin lọ́rùn o orí tó dòdò bá dé ká sọ ọ torí bẹ́ẹ̀ ní sẹrí àti tún kọ́ wa lẹ́kọ̀ọ́ pé èèyàn láti alùpùpù bẹ́ẹ̀ dẹni sí náà àyìn láàrin ìsúnmọ́ ẹkẹ ní àtẹkẹjì kéèyàn lálùwàlà sòtìyẹ anabi sallallahu alaihi wasallam òun gẹ lọkọ wa lẹ́kọ̀ọ́ yìí ṣe pé kò sí láhàyà àti dín gbogbo àwọn kẹsàn-án lórí pé ń da apá wa ni àfa àtọwọ ọsọ ah, àlùfàǹsà pọ lónìí wọn lórí bẹ́ẹ̀ o adájọ́ kan sọ fún anabi anabi sallallahu alayhi wa sallam wọn ni ìdá ata ahadukum ahla tẹni kọ̀ọ̀kan yín bá lọ sí ọdọ ara ilé rẹ̀ túmọ̀ àrọ́dà ayé àrọ́dà ọba tó fẹ́ padà lọ tó kọ ẹ̀kejì ó lo kọ ẹ̀kan ó tó fẹ́ lo kọ ẹ̀kejì fali ẹ̀sàwà bá bẹ́ẹ̀ lẹ́hùn mọ́ gbogbo ẹ̀ kọ́ya ti àlùwàlá kan láàrin ọkọ̀ kẹ́ni sí kejì anabi tó wá sàlàyé àtìrí náà kàlẹ́ tó wà ń nìyẹn kò nídìí kọ́sẹ̀ máa lọ lóògùn pàṣúmà kankan àbí wọn á nìyẹn torí bẹ́ẹ̀ ọlọ́ọ̀gùn gàárì tọ́ba ti wá wú gàrí ó sẹ́mínà òkú obìnrin tọ́ba ti tẹ òbẹ́ ara rẹ̀ ó tún kò ní ìdílé yẹn sálọ sálù ó lo oko kéní ó tún agbèrò láti lo oko ẹlẹ́ẹ̀kejì anabi sallallahu alaihi wasallam wọn fàlìyẹ káwá kó yà ọ bẹ́ẹ̀ láàrin oko sí kejì kọ́ kan níbi ìpadà sí oko yẹn yóò sì rí oko nìró dáadáa. ẹlẹ́ẹ̀kẹjọ nínú àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ zidab alugosulu abdul kí yẹn wá wẹ̀ tó lọ́lá jùlọ hmm. kí yẹn wẹ̀ kó tó fi lọ́lá jùlọ pẹ̀lú hadith Abi Rafi' wọ́n ní anabi sallallahu alaihi wasallam. nínú agbára tí ọlọ́run fún ànábì sallallahu alaihi gẹ́gẹ́ bí afáwọn anẹ́tò ti sọ wípé agbára géńdé tó dápé ọgbọ̀n òun ní ni sallallahu alaihi èèyàn máa wọ ẹlòmíì pé géńdé lélẹ́yìí ẹ wá sọ pé ọkùnrin dàbá yìí ó lè fò ni ọ̀lẹ́ ni ọ̀lẹ́ ni ni tàbí kọ́dọ́gbọ́n máa wá àwọn àròyé kan ó lè ní iṣẹ́ tá a ṣe lónìí pọ̀ wàhálà wàhálà yìí pọ̀ ọ̀làkì ìwọ́sẹ̀ kínní kan eléyìí yóò bẹ̀rẹ̀ lọ́kùnrin ọlọ́run wa sànú ànábi sallallahu alaihi wasallam a ti gbọ́dọ̀ ní àfihàn abẹ́ láàfin ni pé ìfẹ́yàwó ju mẹ́rin tọ́lọ́run ní ká fẹ́ lọ tánàbí fẹ́ lọ ànábi kà ó sùn ànábi sallallahu alaihi pẹ̀lú agbára tọ́lọ́run wa fún yẹn ọwọ́ ayé ká gbogbo àwọn ìyàwó yẹn akọlẹ mi pé mẹ́tàlá omi pé mọ́kànlá omi pé mẹ́sàn alimohi mọsájú mẹ́rin táwa lè fẹ yẹn lọ ẹlòmíọ lágbára ẹyọ kẹkẹ o nbọ wàá bẹ tàbá padà ráyé ẹlòmíọ lágbára ẹyọ kẹ o ẹlòmíì yọ máa sá fún iṣẹ́ níbí irú rẹ̀ náà ní yọ máa lérí kàkíkà ṣáàlà ah, o àmàṣemọ́sínẹ ọ̀lẹ́ sí ni ọ̀lágbára ẹyọ kan anabi sallallahu alaihi wasallam ó gbogbo àwọn obìnrin yìí yọ wẹ̀ jẹnẹba tọ́ba tó bò lọ́dọ̀ ilé wẹ̀ jẹnẹba tọ́ba tó wẹ̀ jẹnẹba ẹ̀rí náà ọ̀yà wa sọ báyìí pé àà ah, ah, ó ti jẹ́ tó fi wẹ̀wẹ̀ kó súnmọ́ gbogbo ara ti pé wẹ̀ lọ òun lọ́lọ́ wẹ̀ anabi sallallahu alaihi wasallam ni ada azka wa afya wa èyí tí mo ló fi ló sì fi ń ó fi bá wọ́n fẹ́ lọ kejì o lè lọ wẹ̀ láàrin kótó di pé ọ lọ sí ẹlẹ́ẹ̀kẹsàn nínú àwọn ẹ̀kọ́ yẹn nínú ogójì tá a lá ń lọ ọbẹ̀ òun náà ni ní máa ọkọ àtìyàwó lè jọ ẹni pé gbogbo àwọn ọ̀sẹ̀lẹ̀ yìí ọ̀rọ̀ kejì kẹta tó fi dórí ẹ̀kẹsán yìí ìkọjá tí wọ́n ju fún yà ìkọjá rẹ̀ ìkọjá rẹ̀ ọjọ́ àkọ́kọ́ nínú ẹ̀ látọ̀ alẹ́ yẹn náà ní dùn ọ̀rọ̀ bó ti alẹ́ nìní ń tún bẹ́yẹn o. ìkísàlù zàwùjẹ́ ni máa kọ́kọ́ àti ìyàwó kí wọ́n jọ ṣe kí ni kí wọ́n dìjọ wẹ̀ papọ̀ sílẹ̀ fi mẹ́. níbẹ̀ láti máa rí ìgbélẹ̀rọ ọ̀rọ̀ tá a máa ń gbọ́ wípé èèyàn gbọ́dọ̀ rí òògùn ìyàwó èèyàn ìyàwó èèyàn gbọ́dọ̀ rí òògùn èèyàn. ìwọ́n náà gbọ́dọ̀ ààdà àlẹ́ ààdà máa kú sílẹ̀ ìdè bá lákàyè wọn. obìnrin tó ní kó wọn ní nkẹrẹ ọ máa ṣe nkẹkẹ pẹ̀lú rẹ ò ní mọ ibi tó ti ń ṣe nkẹyẹ ọkàn yìí ọ̀rọ̀ yìí ò rí lẹ kódà hadithi tó wáyé wọn ní yàrá ìta sọ yìí pé ó wà nẹbí ànẹbí orí òhùn mi àwọn ní ọrọ ni ọ̀rọ̀ ọ̀rọ̀ ni pẹ̀lú àwọn hadithi tá a fẹ́ sọ yìí yàrá ìṣàrọ̀ tí ọlọ́ọ̀ta láni ha ó ní mo jẹ́ ẹni tí máa ń àtúntì mí ní wá ìdí ó nígbà míì mẹ́tọ́ yìí pé kóun tó fọ́ bomi kóun fẹ́ bomi báyìí ànábi ó ti ṣáájú òun wọ́n máa sọ yìí pé fomi ah, yẹn lẹ̀ fomi dé ń bu ṣé wọ́n rí òwò ara wọn bẹ́ẹ̀ ó fi hàn pé irọ́ gidi ni yìí pé èèyàn lè rí òwò kódà ó tún lè jẹ́ gbádùn fún yẹn ṣé kí yẹn kẹ́ẹ̀dínwó pé ah, èmi lọ́lọ́run fi odidi ọ́fíìsì lálára yìí kẹ́ tèmi lọ́lọ́run ṣàánú báyìí téèyàn tún dúpẹ́ fọlọ́run lórí ẹ̀ àwọn méjèèjì dẹ̀ ni wọ́n sì jọ ṣe kí ni ọjọ́ ní jẹnẹba ẹlẹ́ẹ̀kẹwàá nínú àwọn ẹ̀kọ́ yẹn òun náà ní tàwọn gbogbo àlìjóná bí ọ̀bùlà náà mi ẹni tí ó bá ní jẹ́nẹ́bà lára bóyá òròjú ń dà láàmú pé kí n tó lọ wẹ̀ ṣé kí ní yìí sì lè rọrùn báyìí òun sì ń kù òun sì ń dà láàmú gan ó lè ṣe àlùwàlá ó tó di pé yóò sùn a rí pé ṣẹlẹ̀ yìí ò tí ì kọjá ajọ́ àkọ́kọ́ tí wọ́n ju ìyàwó lẹ̀ fún yẹn látọ̀dọ̀ ya wa Aisha radiyallahu ta'ala anha ó ní òjíṣẹ́ ọlọ́run tó bá fẹ́ jẹun àbọ̀ fẹ́ sùn tó sì ní jẹ́nẹ́bà lára ànẹ́bì lè fọ ojú ara rẹ̀ yóò dẹ̀ sàlùwàlá bí ẹni kọ́ fẹ́ kírun ó fi hàn pé kò sí láìpẹ́ eléyìí náà agbọ́dọ̀ máa tẹ̀lé súnà yìí. ẹlẹ́ẹ̀kọkànlá nínú àwọn ẹ̀kọ́ ogójì tá a wí yẹn òun ni pé àlùwàlá tá a yẹn ìdájọ́ wò la lè gbé fún àlùwàlá tá a nítorí ipa afẹ́ sùn àbá afẹ́ jẹun tó sì pa àṣìṣe ní jẹ́nẹ́bà lára ìdájọ́ wo ni nínú ṣẹ̀ríà àwọn àfààní ìdájọ́ àlùwàlá ìhun náà ní alẹ́ báàbù alimu akẹ́dù afẹ́bẹ̀ àti kẹfàmọ́ fẹ́ afẹ́ nínú súnà kéèyàn ṣe pẹ̀lú hadith afáwà Umar radiyallahu ta'ala anhu wọ́n ló bi òjíṣẹ́ ọlọ́run ọba léèrè yìí pé tí ẹnì kọ̀ọ̀kan wá lè sùn nígbà tó ní jẹ́nẹ́bà lára anabi ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n o wọ̀nyẹ tàwa sọ hu ìṣà à ó lè sàlùwàlà o tó bá fẹ́ bẹ́ẹ̀ hadith yìí wà nù sàfẹ́ ìbáàd gbogbo àwọn hadith tí mo mú wa authentic ni o kò sí ẹ ti pẹ́ ẹranko kẹ́mbẹ̀ pé ẹ̀jẹ̀ adọ́gbọ́n eléyìí àbí eléyìí mu àbí òmu ọ̀rọ̀ bó ti yé díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì lánàá àwọn ẹ̀kọ́ yìí òun náà ní pé ẹni tó ní jẹ́nẹ́bà lára yìí káà láì tí ò bá láǹfààní àti kíni o àti saluala ó lè ṣe tàyámù àlùwàlá òní ìpẹ́ látọ̀dọ̀ yàwó àyìnṣà ọ̀jẹ̀ lọ́sà lánìhà wọ́n ni òjíṣẹ́ ọlọ́run tó bá ní jẹ́nẹ́bà lára tó fẹ́ sùn ó lè sàlùwàlá ń gbà ní tó bá dẹ̀ rí fún wọn ò sí lè sàlùwàlá tóorun yẹn ti wọra yóò ṣe kí ni o tàyámù kádẹ̀ má gbàgbé pé tàyámù mùtá tọ́pá lè ṣe yẹn èyẹ lè ṣe é bẹ́ẹ̀ yẹn kírun o tí kọ̀ǹdíṣàn bá dé báyẹn ẹ̀rí kọ́ wà nù hadith yìí pé ẹ yèèpẹ̀ àbí nǹkan tí ń bẹ lórí ilẹ̀ tó bá mọ́ bóyá òkúta ni àbí yẹrin ni àbí yẹ̀pẹ̀ ni tọ̀húrò lè mùsùlùmí nǹkan tó mùsùlùmí lè fi sèmọ́ra ni ó dàbí òró mi láì níyà ìyẹn sì gbọ́dọ̀ nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ pé bó ṣe rí náà nìyẹn ṣùgbọ́n à ní ò lè ṣe tàyàmù àìníyí obìnrin mi tó ti di onítàmùtẹ̀bù mọ́kọ rẹ̀ lọ́wọ́ wọ́n á ní kí ló dé òtútù yìí náà lọ lágbára òtútù yìí ni fíkì ti àgbọ́yé iṣẹ́ òtí ìyé débi wípé òun lè ṣe tàyàmù tó wọn bá lágbára àti ìwé àbí láti fi ni ọ láti ṣe ìmọ̀ra yẹn kò lè ṣe tàyámù kò sí ohun tí ó ṣe mẹ́ẹ̀ ju pé yọ fọwọ́ lulẹ̀ yọ dẹ̀ fi ra ju ó sì fi ra dé ọrùn ọwọ́ kò ju bẹ́ẹ̀ yẹn lọ o lè fi kírun o lè fi yẹn náà fi la o lè fi gbogbo jọsìn tí ọba ṣe. bákan náà ẹ̀kọ́ kẹtàlá òun náà nìyí pé kéèyàn wá wẹ̀ yẹn gan ló fi ń lọ́lá jù lọ kó tó di pé èèyàn sùn pẹ̀lú hadith abdullahi ibn Qais wọ́n ìyàwó àyìnṣà ọdí ọlọ́ọ̀ta lánàá nípa òjíṣẹ́ ọlọ́run pé bóòní ti máa ń fi tọ́ bá ní jẹ́nẹ́bà lára ìyàwó àyìnṣà ni nígbà míì bẹ́ẹ̀ tó pé yọ wẹ̀ yóò sùn nígbà míì lẹ́mẹ̀ẹ́ tí ó sàlù àlá kó sì yí pé yóò sùn ṣùgbọ́n kí yẹn wẹ̀ yẹn òfin lọ́lá jùlọ ọlọ́run bá ní kọ́ rọrùn fún yẹn. nínú àwọn ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹrìnlá àwọn ìyàwó wa oko ni wọ́n jẹ́ fún wa ìyẹn ìyàwó téèyàn fẹ́ dáadáa yẹn a lè lo oko yẹn nígbà tó bá wù wá lẹ́ẹ̀kan náà èèyàn gbọ́dọ̀ súnmọ́bìnrin tí ń ṣàlejò lọ́wọ́ kódọ̀ wa nu ayé àlùkò ẹ̀ tọ́lọ́wọ́n ọba àlekè ọlá sọ fún àdìsọ sọlá ibi wọ́n máa bèèrè ànẹ́bì léèrè anil mahir ẹ̀rí ọ̀kan náà àwọn àbá wa èèyàn ńlá kọ́lọ́wọ́n ọba àlekè ọlá kọ́lá sọ wọn ó ní ọlọ́wọ́n àlekè ọlá yìí ti jọ àti lòdodo yí pé kẹ́lùmọ̀ tọ́lọ́wọ́n lò gẹ́gẹ́ alimahid ló pè wọn máa bèrè anabi léèrè anil mahid ipe mahid àkọ́kọ́ náà láti ní alọ fi wo ọ yàtọ̀ sí mahid bi ọlọ́nkọ́ bá ń sọ ọ̀gá wa wọ́n ní pé wọ́n yẹ alónẹ́ka anil mahid wọ́n máa bèrè anabi léèrè nípa àlejò tóbìnrin máa ń sè obìnrin pé àlejò làkọ́kọ́ bí mọ́ọ́nì alhaid ìjẹ́ mọ́sálù mímíyú lákín yáàní mọ́ọ́nì almasdar sọsí ìtumọ̀ mọ́sálù kan bẹ́lẹ́ ní tóbi alhaidọ̀ bímọ́ ní alhaidọ̀ wọ́n máa bèrè anẹ́bí léèrè nípa àlejò tóbìnrin máa ń ṣe ìlànà anẹ́bí sọ wípé kó lu àádá sọ pé oríṣiríṣi ṣùtá ni tóbìnrin bá tún ṣàlejò fa àtẹ̀sẹ̀ ló ń ní sa fílmù àfẹ́yọ̀tọ̀ ọ̀gá wa ní bọ́gà fi tún jọ́ rí pé fílmù àfẹ́yọ̀tọ̀ mọ̀kánì láì yẹ fóbìnrin láàyè sí àlejò ní ti ń jáde má obìnrin pé haramu ni kéèyàn sọ pé ah obìnrin tí mo sì náwó lé lórí ṣé pé mi mi pawé irun mi ṣe rẹ́sì mi pẹ́rẹ́ mi ṣe gbogbo ẹ̀ nígbà tó dé àlàfà kan bá dẹ̀ sọ pé kó ń ṣàlejò lọ́wọ́ ah má débẹ̀ o ààyè títí ń ṣàlejò ẹ̀rìn tẹ̀sí lu yẹba má jẹ́ kí níyàn gbọ̀n débẹ̀ ìgbà sọ pé ah ìnílẹ̀ ní sùúrù kíyẹn ní sùúrù rẹ̀ tí ó fi parí àlejò kódà wà nù hadith tí anabi sallallahu alaihi wasallam sọ báyìí pé ẹni ọbẹ̀ lọ súnmọ́ obìnrin tí ń ṣàlejò ee àbọ̀lọ̀ súnmọ́ obìnrin ní ààyè tóbìnrin ti ń ṣègbọ̀nsẹ̀ ee àbótí lọ́ọ́ bá dá gbígbá pé bá ń yẹ̀ ẹ́ wò ó sekini yẹ ọdà àbí òní da tó sì gbà lòlò pẹ̀lú ohun tí ń sọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ànábi ní kékeré ni wọn ó ti sàìmúre sí ohun tí wọ́n sọ kalẹ̀ fún Muhammad sallallahu alayhi wa alihi wa débi fóun náà lẹ́kọ́ tá a padà kọ́ lélẹ̀ kẹ́ẹ́dógún yìí ẹni ọba wa lọ dẹ́rù nǹkan bẹ́ẹ̀ wò tọ́lọ̀ súnmọ́ yàwó tí ń ṣàlejò lọ́wọ́ ee yóò ṣètàn rẹ̀ ọ́ ó ti dárin nìyẹn ẹ̀ṣẹ̀ ńlá ló ń tọ̀ ń dẹ̀ dá ẹ̀ṣẹ̀ tó tóbi tó epo nídìí láti wá kúrú yọ ọlọ́run bá sùpánì ọ̀tá la lórí ẹ̀ pẹ̀lú hadith abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma látọ̀dọ̀ àdìsọ́sọ́lá nípa obìnrin tó ti pé àbí arákùnrin tó lọ súnmọ́ ìyàwó ẹ̀ ti ń sàlejò lọ́wọ́ ànábì ni yóò ṣe sàárà bíi pẹ̀lú dínẹ́rù kan dínẹ́rù kan ní ìsìn ọ̀dẹ̀ súnmọ́ ló ní ìyàwó rẹ̀ ń tòótọ́ kódà bóyá sọ̀dá àkí ọ̀daràn nítorí kò lè obìnrin ń dẹ̀jẹ̀ àjẹ́ńdà lọ́wọ́ ọ̀sán pé rọ̀ ló fi láti kìlọ̀ má fi ìyàwó rẹ̀ sásìkò pé rọmọdá ń bọ̀ yọ bọ́ sẹ́yìn àwẹ̀ káwẹ̀ rẹ̀ ọmọ lọ lápẹẹrẹ ẹ lọ́wọ́ ọba ọ̀dọ́ rẹ̀ kò ọwọ́ afẹ́yàwó tuntun lọ́jọ́ mọ́tà ní ẹ̀ tẹ́tẹ̀rù mi ni kí là ń retí yóò máa fi jáde débi

dáadáa tọ́ba dẹ̀ jábílẹ̀ kan ó rí kíní yẹn lò fún olùjọ́ mẹ́ta yẹn ó rí lò dáadáa kò ní sí wàhálà tọ́ba jáde kan káyìí láde ní ìsìn tún wọlé ó tún rìn sí ọlẹ́mì ó tún bẹ̀rẹ̀ tọ́ba yẹn kan kálá ń sáré náà ó tún wọlé ó tún rìn sí ọlẹ́mì ó tún bẹ̀rẹ̀ tọ́ba dẹ̀ dalẹ́ lẹ́yìn ìgbà tó kí ìṣá ìtàn nǹkan náà ọba tún gbà mọ́ ó tún bẹ̀rẹ̀ àánú ọlọ́run ni tí èsì kọ́ba yá gbò àbí nkankan ẹni ọba wa lọ dẹ òkú kó mi ti ń sàlejò lọ́lọ́ súnmọ́ ọ̀daràn ni o ọ̀daràn ló ń tọ̀ pẹ̀lú hadith abdullahi ibn abbas tí anabi sọ nípa ẹni tí ọlọ́súnmọ́bìnrin rẹ̀ ti ń sàlejò anabi ni yóò ṣe sàárà pẹ̀lú dínẹ́rù kan dínẹ́rù ẹ̀yọ̀kẹ̀dẹ̀ ni ó súnmọ́ bíi forty thousand naira bíi thirty seven àbí nǹkan láti sínú rọmọdán ẹ̀hẹ̀ thirty seven thousand five hundred dínẹ́rù ẹ̀yọ̀kẹ̀dẹ̀ gbèsè tọ́jẹ́ ni ni lórí bósúmóbìn rẹ̀ ti ń dẹ̀jẹ̀ lára gbèsè rẹ̀ ní sùn àbí ó fi ohun tí yóò súnmọ́ twenty thousand lórí ìyàwó ẹ̀ ti ń sàlejò lọ́wọ́ ah, ẹ̀kọ́ kẹrìndínlógún ìbéèrè oṣù máa jáde ibi àá títóbìnrin bá ń sàlejò lọ́wọ́ ìyàwó tí mi ti ṣe wàhálà fẹ́ tí mi náwó lórí ẹ̀ tí mi ṣe gbogbo ẹ̀ bóòlù ti ajẹ́ bẹ́ẹ̀ ní sí wọn á ní wọn máa wo rẹ̀ ní tí wọ́n ń kàlejò lọ́wọ́ ẹ̀kọ́ kẹrìndínlógún nìyẹn ìyẹn lè fara ro ìyẹn lè jọ jẹun ìyẹn lè fi ètè ku ètè pẹ̀lú ẹ̀ pẹ̀lú hadith anabi sallallahu alayhi wa sallam sọ̀tọ̀ pé ìsúná àwọn kulla shay'in illa nikah gbogbo nǹkan lẹ́ lè ṣe tóbìnrin bá ń kàlejò lọ́wọ́ ṣùgbọ́n má ta sọ wípé ó sùnmọ́ lójú ara eléyìí ni wọ́n má dẹ̀ wò kódà ìyàwó àyìnṣá àdínkù sí ti dunu ẹ̀sì ọ̀sàlàyé ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam yípe tó bá fẹ́ súnmọ́ ẹni tí ń sàlejò lọ́wọ́ alqa ala farjina thawba yóò ní kóbìnrin yẹn gbé aṣọ lé ojú ara rẹ̀ kódà àdínkù fi nílé wọlé sí ojú ara yẹn gẹ́gẹ́ mò ń sọ fún gbogbo àwọn hadith tí mò ń sọ yìí hadith tó lálàáfíà ni hadith abẹ́ ẹ̀kọ́ kẹtàdínlógún ah, nígbò láwa sùsùn lóbìnrin tí ń sàlejò lọ́wọ́ nígbà tó bá ti mọ́ra náà bó ti wá nu àyà yẹn wípé wàá ìdá àtàkùn àrùn náà tó bá ti mọ́ra tó wẹ̀ fáàtù òhúnná min haythu amarakumullah ẹ lọ́ọ́ bá wọn níbi tọ́lọ́ wọn bá àlejòọ́lá sọ̀pá yín láti rẹ̀ ẹ̀kọ́ kejìdínlógún òun náà ní pé nkẹ́kẹ́ bẹ́ẹ̀ tó ń pè ní àlàázùlù àlàázùlù òun náà ní ìyẹra téèyàn bá ń bá ìyàwó rẹ̀ ṣeré eré tààrà tó ti ń sìn tọ́wọ́ adi pé nǹkan ọmọkùnrin fẹ́ wá kéèyàn wá yẹra kò sí láì fi mbẹ́ tọ́wọ́ adi pé èèyàn ní condition nínú àwọn condition òun náà ni àwọn obìnrin tí ọlọ́run sànù wọn èyí pa àwọn èèyàn máa ń ròyìn wọn wípé tọ́ba ti kó lè ṣèṣe kéèyàn bẹ́ kọjá lórí rẹ̀ báyìí yóò lóyún èèyàn sì ní ò lè fi nǹkan bẹ́ẹ̀ ṣeré ọlọ́run sànù yẹn níbẹ̀ yàn lè ní sùúrù pé ọlọ́dún mẹ́ta ọlọ́dún mẹ́ta bó o ti ń wá para mi ti gbá rí yàn lè ní sùúrù rẹ̀ ọlọ́dún méjì ọdún méjì bó ẹlòmíì ní ìjọ tí àwọn ẹ̀ bá ti bímọ báyìí ká lọ́sẹ̀ bímọ gẹ̀ wọ́n jọ ọ̀ka ọjọ́ nìpín ni tẹ́lẹ̀ àfi sọ wípé odi tàti rọ́lọ́mba onígẹ́gẹ́ ní tàti náà ọ̀làgẹ́ lọ́wọ́ ẹ̀ ogójì ọjọ́ ń àpè ìfaradà tí ń ṣe bọ̀ láti jọ yìí tó wá sí kóbìnrin ta tó wá wí yìí ní mákàn ni tó pẹ̀lú sábàbí yẹn ìyẹn lè yẹra láti lè ṣe kíni o láti lè kóbìnrin yẹn ní sùúrù díẹ̀ tí ó fi tó di pé yóò lóyún mi irú ilé ìṣẹ̀lẹ̀ lójú ayé àti sọ̀tọ́lá ṣùgbọ́n ẹ̀kọ́ kẹta ẹ̀kọ́ kọkàndínlógún lábẹ́ rẹ̀ èyí tó dáa jù ní kéèyàn má ṣe o kéèyàn má yẹra yẹn nítorí pé ànábì sọlọ àtàlà wọ́n sọ pé ìyẹra yẹn nígbà tí nǹkan ọmọkùnrin bá ń bọ̀ tí yẹn súnmọ́ ìyàwó rẹ̀ yẹn kéèyàn wá gbára kú sọdí yẹn kéèyàn gbára kú kéèyàn má dàbí la wọ́n ní kíní yẹn máa ń kó nira bóbìnrin àsìkò gba yẹn lóbìnrin fẹ́ gbádùn yẹn gba yẹn náà lèyẹn wá sí kíní o lèyẹn di lọ́wọ́ ìwọ ló ti gbádùn bọ̀ láti gbàtọ̀ bá bọ̀ tẹ́lẹ̀ lèyẹn di lọ́wọ́ ó lóòótọ́ wà nù lànà pé èèyàn ṣùgbọ́n kéèyàn má ṣe ló fi ń darí kí nìdí òun náà ni ọ̀rọ̀ tí ànábì tún sọ nínú ẹgbàá wà mí wípé kéèyàn máa súnmọ́ obìnrin kọ́ wá dé wípé nǹkan ọmọkùnrin ń bọ̀ kéèyàn yẹra kí nǹkan ọmọkùnrin fi má dà sí i la kó wà léwájú lọ́kàn fi ànábì ló dà gẹ́gẹ́ bí kéèyàn máa rí ọmọ mọ́lẹ̀ lóòyẹ̀ èyí tó fúyẹ́ ẹ sì má gbàgbé o wípé inú ẹsẹ̀ nílá táwọn aláìmọ̀kẹ́mọ̀kẹ́ ń sẹ̀ ká ànábì sọ̀tún tọ́wọ́ àná alùpàdé sọ́tù tẹ̀síwéèrè ìdò àyídàlímọ̀ ó dátú só ilẹ̀. nígbà tí àwọn ọmọbìnrin tí wọ́n rí mọ́lẹ̀ lóòyẹ̀ tí wọ́n bá padà ń bi àwọn ọ̀yà wọn tí wọ́n rí wọn mọ́lẹ̀ yìí pébi ayé zambin fòtìlà pé kí lẹ́sẹ̀ tí mo sẹ̀ tí wọ́n fi ṣe kí ni o tí wọ́n fi pa wọn. àti kó di pé obìnrin ti gbádùn èèyàn tó yẹ kí èèyàn gbé kẹsì la kéèyàn gbé e kú. àníbi sallallahu alaihi wasallam wọ́n sọ pé wọ́n lè wá ìrì ọmọ mọ́lẹ̀ láàyè sí tó fúyẹ́ àbí tó pamọ́ òfin ẹ̀yìn pé kéèyàn sọ̀ra fún un agaga yóò tún máa jẹ́ àrọ́ọ̀mù fún yẹn tọ́ba dájú pé èèyàn ń payọ́ òsì yìí ibi ọmọ tá a ti bí yìí náà tó àtànílọ̀ fún wọn ànílọ̀ fún wọn tà lọ́jà yìí tá a náà ọlọ́run kọ́ fàgbáríkà sí ìsọkúsọ ọ̀rọ̀ ni o ìsọkúsọ téèyàn bá fi àníyàn yẹn sí wàláyé àrọ́ọ̀mù ni ẹni yẹn ò sì sọ ìkìlọ̀ tọ́lọ́wọ́n ìdí wàlá taqtulu awladakum khashyata imlaki nínú àyà mi wàlá taqtulu awladakum min imlaki yẹn suratul an'am one fifty one ẹ̀mí ìpa àwọn ọmọ yẹn nítorí òṣì ń bẹ lára yín ọlọ́run pèsè fún yín ó dẹ̀ máa pèsè fọmọ tí ń bọ̀ ẹ má pọ̀ ọmọ yín torí fẹ́ ń bẹ̀rù òṣì kẹ máa wò pé yín lówó tẹ́lẹ̀ tùmọ́ tẹ́lẹ̀ bá fi wọ́n máa sọ yín dolòṣì ọmọ yẹn ń gbárí sì kí ẹ̀bọ̀ sí yín ní òsì lè tán àgbẹ̀ haramu ni kíyàn torí pé àìní kíyàn wá torí ẹ̀yìn pé tí wọ́n bá ti fẹ́ súnmọ́ ẹlẹ́tọ́ mi tí nǹkan ọmọkùnrin bá ń bọ̀ máa gbé ara kọ́ gbẹ́gbẹ́ pé kíyàn sí wọ́n bẹ̀ òun ló fi ń da jù. àti pé téèyàn bá tiẹ̀ lóun máa ṣe èèyàn yòlè kọ̀ kádàrà ẹnìkan lọ bá nẹ́bí lójú ayé rẹ̀ sallallahu alaihi wasallam wípé òun ní ọmọ ọ̀dọ̀bìnrin kan tóun máa ń ṣe bẹ́ẹ̀ fún tí nǹkan ọmọkùnrin bá ti bọ̀ wọ́n yẹra fún ànẹ́bí sallallahu alaihi ó ní ohun tóun ṣe yẹn ò kọ̀ fún kádàrà nígbà tí ẹ̀yọ̀ bá nẹ́bí pé anábì ní èmi mọ sọ fún ọ nígbà tí èsè kó dìgbà téèyàn bá kún omi odidi garawa kan sínú obìnrin ní ìfòrè ó fi yọ àlùbáríkà ni ẹlòmíì ni ó lè pọn omi garawa kan látàárọ̀ Ọlọ́run sì lè má fún àlùbáríkà ẹrí ẹlòmíì sì ní iyì Ọlọ́run ọba àlekọ látàánú ẹ débẹ̀ ọmọ àjò díẹ̀ báyìí lọ Ọlọ́run ọba àlekọ láti fún àlùbáríkà nípa bẹ́ẹ̀ ẹ̀kọ́ ogún òun náà ni ó tọ́ yẹ kí lọ́kọ-láyà tí wọ́n fẹ́ yẹra wọn yẹn tọ́ yẹ kí wọ́n dà níyẹn rẹ̀ pẹ̀lú ìgbéyàwó tí wọ́n ṣe òun ni pé bò ni wọ́n ṣe ṣe tí wọ́n fi lè jẹ́ kí ẹ̀mí àwọn kí ìṣekúṣe kò lẹ́mí àwọn ìyẹn ni pé tí wọ́n dẹ̀ lè fi sọ́ra wọn kúrò níbi ìṣe haram wọ́n fi hàn yí pé wọ́n gbọ́dọ̀ máa ra wọn láàyè dáadáa ẹ̀gbẹ́ni tí ọba síyàwó ọgbọ́dọ̀ máa ṣe ń hùn sọ́kọ rẹ o ọlọ́run jẹ́ ara ya padà máa sọ léyìn lẹ́kùnrẹ́rẹ́ ń jọ mi kódà gbéjìnà sáànù ọlọ́run máa jẹ tẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ o kódà àwọn mọ̀lẹ́kà wọn máa ṣe pèlè báyìí sílẹ̀ máa fi mọ́ hadith mi sọ wípé títí tọkọ yìí ó fi yọnu ẹ̀yin náà sì mọ̀ pé inú ọkùnrin ò lè dùn téèyàn ò fi lọ́gbẹ́ ọ̀dà mo ti gbọ́ téèyàn ọba rí bẹ́ẹ̀ inú rẹ̀ ò ní dúkú kí èéfín yẹn wà lábẹ́ ó sì mọ iṣẹ́ tó fẹ́ wọ̀ ẹ̀yin ò mọ̀ á ẹ pé ìjókòó ẹ sọ wípé wá o àìsùn lọ ń lọ ọkàn yìí o ìkẹ́ báyìí ni wọ́n máa wáyé tó ní yóò sùn. ó lè pẹ́ lómi báyìí wọ́n ó sì pé àwọn fún bẹ́ẹ̀ bí ọyá lọ báyìí wọ́n pa lọ lójú ọ̀kẹ́ta ni àbíjọ́ kì í. kí ló dé wọ́n ọlọ́mọ wọ́n ọlọ́mọ wọ́n àdísùrù àwọn ọ̀yà ó sì pè já ah, nísùrù bí ṣe máa ń ṣẹlẹ̀ ah, ah, máa ń mi kí ni bí ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn nísùrù èèyàn ṣàlàyé kí ni ẹ̀ fún dáadáa obìnrin pé tíyẹn bá fẹ́ fẹ́rin yẹn èyí ó rí i pé ìfẹ́rin yẹn tíyẹn fẹ́ fẹ́rin yẹn yẹn láti sọ̀ra fún àrà ọ̀mọ̀lẹ́ òun náà ní ìsìn náà èyí ó máa fún ẹni láyè dáadáa tó bá ti kó mi ló ń rìn sí lára wọ́n dẹ̀ ní tìjú pa àwọn ìyá wa ọlọ́run bá ní kẹ́yìn wọ́n ní tìjú gan onílé làámọ́lẹ̀ ó lè ti ní sàárà bóyá yọ̀dọ̀gbọ́n pa etí agbádá àfa agbádá àfa àfẹ́ àbóhùn náà ní ìbọyá òun náà tó jó ní tìjú ó ní òṣùlóògùn kan tó bá ti ṣe kéèyàn gbà nítorí pé ìmọ̀ adẹ́rù nǹkan yẹn wò sọ́dá kọ́ ọ̀hún tó máa kọ́lẹ̀ fún yẹn sàárà fi gbà ládàá ni kódà bí èèyàn làágùn lórí ẹ̀ èèyàn gbà ládàá lórí ẹ̀ ni ọba àlejò ọlá ó sànù wa bá wá súnmọ́ ìmọ̀ wa yẹn yẹn pẹ̀lú hadithi Anas àárọ̀ ọjọ́ yẹn nìyẹn wàá pe àwọn èèyàn pé mo ti báyàwó mi dáadáa o ẹ bá ń dúpẹ́ fọlọ́run o ó ti sọlẹ̀ nìyẹn àbíkẹ́ ẹ wo gbogbo àwòrán wẹrẹ tá à ń sọ báyìí pé ọkùnrin tó ti ń sìn àárọ̀ ọjọ́ nì ìyẹn wàá ké sáwọn èèyàn ẹ wá ẹ wá bá yọ ẹ wá bá ń dunnú o ẹ rí afáwa Anas rọ́jà láwùjọ àlànà. ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam nígbà tó súnmọ́ ya wa zainabu tán súnmọ́ ẹ̀yẹ ò láwùjọ wa ẹjẹ́ àdá padà ó ẹjẹ́ àdá àìlò ó ẹni ọba níyàwó ẹ fún ìyàwó rẹ̀ ká tó tè náwó ìnáwó kọ̀ọ̀lá ọkọ̀ túnla ẹjẹ́ ìyàwó rẹ̀ ọlọ́sùn ni. ṣé ń gbọ́ mi ń tọ́ wà ní oṣù náà nìyẹn kí wọ́n ní ọ̀rẹ́dì wọ́n tọ́ jọ̀dọ̀ tó o ti ṣe ìyàwó pé lágbára ọlọ́run wàá fẹsẹ̀ àkíkù rẹ̀ pé lágbára ọlọ́run àwọn akẹ́rin ṣe alhamdulillah ọlọ́run kò fi gbé kò fi ìbùkún síbi gbogbo àwọn àti àárín ṣe àwọn náà dáa sí gbèrò rẹ̀ ọlọ́run kò ṣe ọ̀rọ̀ rùn pé ń jọ́dún ọba ju okùn rẹ̀ lé ọlọ́wọ́ báyìí pé ajúlẹ̀ fún ọ báyìí òmùrẹ́lẹ̀ tó ti ń sìn òmùlọ́lé jọ́ ni ọwọ́ àtún pẹ̀lú ẹ̀ tọ́ bá dijọ́ kejì ọwọ́ àtún wàá àwọn àbọ̀bù tẹ́nu ìjọ yẹn ni wọ́n ń pè níjọ wàlímà ìgbà tó di àfẹ̀mọ́jú ìjọ kejì sí àdìsọ̀sọ́lá tó súnmọ́ yàwá Zainabu tán àṣìbá àlè mùsùlùmí àfàwọn anẹ́s ó ní ànẹ́bí dé ìyó àwọn mùsùlùmí ọkọ wọn yóò pẹ̀lú búrẹ́dì àtẹ̀rẹ̀ ẹ̀rí ànẹ́bí sẹ́ wàá jáde lọ sọ́dọ̀ àwọn ìyá ìyá yòókù ẹ̀rùdẹ́rù mi ọ̀kẹ́ra tí ó fa tí ó sọ̀rọ̀ mi lá ọkọ ìyàwó ọkọ kìíní ẹ̀rí sẹ́wọ̀n kọ́ ọmọdé odidi jọ́ méje ló ní tiẹ̀ abilékọ sì ní jọ́ mẹ́ta àfẹ̀mọ́jú dọ́tà lóbi wa dọ́dọ̀ ya wa zẹ́nẹ́bù tán á sì bá àlè mùsùlùmí ó ké sí gbogbo àwọn mùsùlùmí ọbọ̀ wọn yó pẹ̀lú búrẹ́dì àti kíni ọ àtẹ̀rẹ̀ ọwọ́ àtẹ̀lẹ̀ ọba wọn yá yòókù sálámù sí wọn sálámù alẹ́kùn ẹ̀rí ọ̀sàdúrà fún wọn. sàdúrà fáwọn ya yi ẹ àwọn nígbà tí sọsọlá bí ṣe máa ń ní tí ọba ṣe kíni o tí ọba tọba tọba yẹn yẹn ẹ mo ti parí ẹ lọ twenty two òun ni bí afẹ́ká nílé ìwẹ̀ lé o inú ilé yẹn ń bọ̀ wá inú ilé yẹn torí mo pẹ́ kí n tó bẹ̀rẹ̀ náà inú ilé yẹn ẹ àníjú inú ilé yẹn. afẹ́kẹ́yàn nílé wẹ̀ ń bẹ̀ kọ́ wà nulẹ̀ pẹ̀lú hadithi Jabir anabi sallallahu alayhi wa sallam ó ní ẹni yóò tó bá nígbàgbọ́ sọlọ́run àtọ́jọ́ kẹyìn ee ọmọ ìjẹyàwó wọn máa wọlé ìwé onílé wẹ̀ ẹlòmíràn máa lọ yọjú lábẹ́ fáàmù àbájọ ojúbọ kò ń dá àwọn àfáàní láàmú ẹgbẹlẹ àbóṣe kó ṣe mọ́rọ́ túrúkú ìyẹn nílé ó fi yé kí ní fúláàtì ọlọ́nkọ̀ọ̀kọ̀ fáwọn àfáà wa àwọn àfáà náà ìdájú ní àwọn ọlọ́nkọ̀ọ̀kọ̀ wa àti ilé súnlẹ̀ nílé fúláàtì. ṣé kí táwa ti jáde nínú yàrá báyìí á ti kí ni o á bọ̀ ilé wẹ̀ ẹ̀rí kí yàn nílé wẹ̀. lẹ́yìn náà ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀kọ́ kẹ kẹtàlélógún tàrímù nẹ́sẹ̀rẹ̀ àtọ́rọ̀ ilẹ̀ sẹ̀ńtà. tí yẹn bá wá gbádùn ìyàwó ẹ̀ dáadáa tó jóbi tó yáyì tó mèrè ṣe ìyẹn jù sí òun náà jù sí yẹn tó ti obìnrin mi bẹ tó yáyì bẹ́ẹ̀ ọlọ́run dákun má jẹ́ ó òkú obìnrin orí àwọn òkú òbí ń bẹ ọba ju ilé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kò ní hẹn kẹkẹ àwọn òkúbìnrin nìyẹn bá òkú ọkùnrin ẹ má jà mẹ́nu bá nìtọ ọkùnrin là wa torí bẹ́ẹ̀ àrọmù ni nẹsùrì lè sèm tá kéèyàn kọ á ti fẹ kọ máa sọ pé ah àwọn gbádùn ẹ lẹ́yà ẹ̀ kọ́ ah! obìnrin lóbìnrin èèyàn gbọ́dọ̀ síbẹ̀ o àrọmù ni o àrọmù ni o anabi sọ fáwọn àlèémọ ńjọ kẹkẹ ó sì dàbí ìfẹ́ máa ń ṣe bẹ́ẹ̀ wọn là máa ń ṣe bẹ́ẹ̀ a anabi ni láti fàálù ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o kọ gbádùn ìyàwó ẹ kọ wá bọ wájú ìtakọ máa ní a alẹ́ àná yìí ní agbára ẹlẹ́ àyíyá yìí ọlọ́run máa ṣe ohun tí n tó o ọ̀rí kọ́lá àti fàálù anabi ni ẹ má ṣe bẹ́ẹ̀ o fàyín dẹ̀ dáàlì kà anabi ni àpẹẹrẹ ilé yẹn àpẹẹrẹ àtẹ́sání ọkùnrin àti àtẹ́sání obìnrin tí wọ́n pàdé ara wọn lójú ọ̀nà wọn wá ń bára wọn sàṣepọ̀ mbẹ́ àwọn èèyàn dẹ̀ ń kó ti rí kẹrìnlélógún ni wà ní ìmọ̀ bí ti ni káàkó má sí ìyàwó ọ ọmọ ìyá mi ọ. kí máa ń dá ìrújúlẹ̀ nínú ni ó lè ti tí ti àwa tá a bá ti sàṣe kọ́lọ́hún kó kó ṣàtúnṣe kálukú wa ẹlòmíì mẹ́tọ́ ìkọ́ tọrọ ìyàwó rẹ̀ dáadáa wọ́n sì fà á lé lọ́wọ́ ṣùgbọ́n wà nímọ̀ yìí ò ọ̀nà wo ni ọgbà yé òun ni pé wọ́n fàyàwó lé lọ́wọ́ nbó ti súnmọ́ ńjọ́ kejì lọ́yẹ kó tètè pè wá tọ́lọ́mù bá ní kọ́ lágbára rẹ kájẹ rẹ tí ọba lágbára rẹ kọ́jà rẹ tàbí òun ni wàlímọ̀ kì í sojú sí àwọn òbí ọmọbìnrin wọ́n kì í rìn wá lọ́wọ́ tí wọ́n bá láwọn rìn wá lọ́wọ́ àti wọ́n láwùjọ ṣùgbọ́n ọkùnrin lọ́lẹ́sọ̀ àti gbé àpèjẹ pé tó alhamdulilayi ẹ bá ń yọ pé mo ṣe kí ni ọ mo fẹ́ yà ó tẹ́tẹ́ ni wàlímọ̀ tí wọ́n bá so igi fún ọ tẹ́tẹ́ wọn ti ju ìyàwó lẹ̀ fún ọ ọ̀dọ́dọ̀ rẹ̀ mọ́júmọ́ òní yìí ọ̀rẹ́ yẹn ni ẹ̀rí pẹ̀lú bí àwọn sọ̀tọ́ lábọ́ ti pa Abdulrahman bin Awf láṣẹ pé pé eré Abdulrahman bin Awf wala bi anabi kan rí i yanni yorùbá rẹ ó ti kú lékele pupa bíi làálì òfin ti kú torí wọn tó wà nù súnlẹ téèyàn bá ní wá ti dàgbà ó ti wá ní ewu ó ti wà ń bẹ ẹrí afẹ kéèyàn mú nǹkan pupa kó fi kún tàbí yẹlò èèyàn gbọ́dọ̀ lójúdú o tọrẹ ń tó lójúdú kọfẹ dàgbà mọ nìtumọ̀ rẹ kéèyàn sì lè wú oríire nínú ti gbọ́ mi oríire ni yóò gbé wọ̀ ni ó kù sọlọ àfẹlẹ wa rí kékeré dé mo ti rí ọlọ́jọ́ mẹ́ta rẹ̀ ń yàtọ̀ ó ní bẹ́ẹ̀ ni mo máa ti yàwó ni irú rẹ̀ àgbàrá mọ́ ó ti yàwó ni. àwọn olè bọ́ ọ bá kẹ́kẹ́ kó ṣe odidi àgbòkẹ́ náà bí ń wọlé ìmọ̀ pé dandan ni o tí yẹn bí ti àwọn báyìí kí yẹn fi àpèjẹ láti lè fi kéde ní orí rẹ̀. ẹ̀kọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n òun náà ni pé súnlẹ̀ wàlímà yẹn ó lè jẹ́jọ́ kẹta sotiye lèyàn pe àpèjẹ yẹn kò sí láì fi mẹ́ a lè pa àpèjẹ yẹn ní kíni o níjọ́ kẹta lẹ́yìn ìgbà téèyàn bá wọlé sí téèyàn fi àwọn ẹni re téèyàn bá lẹ́rìn ọ̀pẹ̀rẹ̀ tí ọ̀bá lẹ́rìn ọ̀dàdàbí dùn lẹ̀ ẹ̀kọ́ kẹrìndínlọ́gbọ̀n àti èèyàn lè ṣe láì nílò ẹran pẹ̀lú wàlímọ̀ tí a ń sọ́sọ́lá tó ti fi ìyàwó àsọ̀kíyà tàbí dùló níbi eléyẹ ẹ̀kọ́ kẹtàdínlọ́gbọ̀n òun ni pé wàlímọ̀ ìyàpèjẹ ìyàwó yìí a lè pa àwọn olówó a lè pè wọ́n sí a lè pa àwọn olówó sí ah, wọ́n ní àná sọ̀sọ́lá ni máa ń ṣe bẹ́ẹ̀ ìyẹn ni pé tí èèyàn bá lówó lọ́wọ́ ìyẹn lè ké sáwọn olówó ẹ̀rìn mi lọ́wọ́ mo fẹ́ ṣe ìyàwó arẹnudọ́gba pé mo fún ọ lẹ́rìn kì í ṣe láì fi ọ́ sọ súnlẹ̀ dáadáa arẹnudọ́gba pé mo gbé rẹ̀ sí fún ọ ọ̀dà àwọn òfin ọláta tó fi ṣe sílẹ̀ ìfín bẹ́ẹ̀. ẹ̀kọ́ kejì dín ní ọgbọ̀n òun náà ní pé tábà bẹ́ẹ̀ ti wà límọ̀ ìyàwó yìí ọgbọ́dọ̀ já sí fáwọn olówó nìkan láàpẹ̀ mẹ́. ànábì sallallahu alaihi wasallam ó ní àpèjẹ tí ọ̀dà òun náà ní oúnjẹ ìyàwó ta fáwọn olówó ti ta wá lé àwọn tálákà jìnnà. ẹ̀kọ́ kọ̀ọ̀kan ní ọgbọ̀n òun ní bí ẹni tí wọ́n bá pèsè àpèjẹ ìyàwó dẹ́dẹ́ ní kọ́ lọ. ẹ̀ sọ́gbọ́n fóun yẹn jákè dẹ́dẹ́ ní kí ó ń tọ̀hún lọ. dẹ́dẹ́ òun ni kọ́ lọ. gẹ́gẹ́ bó ṣe wá nù hadithi anabi sallallahu o ni ó ní ẹni yóò tí wọ́n bẹ̀rẹ̀ pèsè àpèjẹ ìyàwó nu ikọ́ ya lọ. sọ̀rọ̀ ẹni tí ọ̀bẹ lọ fọkàndé asọ̀lọ́ ibi lágbára tí wọ́n wípé àfa mo fi níbi ìyàwó mi bá ń jẹun tó ọba lọ ọlọ́run ọlọ́run. ṣùgbọ́n àti jókòó yìí wọ́n mo pe àwa mùkáyàmù yìí gbogbo àwọn ọmọ pèsè bíi ìyàwó kì í ṣe dandan ní kí gbogbo wọn lọ ìyẹn ọba aráyè ni ọ lọ ìwọ tí wọn bá sì pè lóde mẹ́ẹ̀ lọ tọ́wá sì di ibẹ̀ nìkan lọ nípa ọ̀ká lọ ẹni yẹn súnẹ̀ tọ́wá nu súnẹ̀ ni kò pe olóde ìpè olóde tó pè mí lóde mo ti mú lágbájá àjọ ń bọ̀ ní ṣé máa bọ̀ ẹni àwọn bẹ̀bẹ̀ máa bọ̀ kí n ṣètò dandan ni kéèyàn kéèyàn lọ kódà béèyàn dọ̀hún bí òde jẹun tí ó ṣàdúrà káti ẹ̀ ní ẹ̀kọ́ kan ọ̀kan lé ní ọgbọ̀n àtẹ̀yìn bá sínú níbi ààwẹ̀ tí ń gbà yẹn òun ló fi ń darí àwọn àfààní àgàgà tó bá jáde pé ń tó pé yẹn sí àtúnjẹ yẹn ó sàtàkù ní pé à mo ti ṣe wàhálà mo ti rọ ká lórí rẹ mo ti gbé kinní lẹ mo ti ṣe gbá tó kéèyàn jẹun yẹn kí sẹ̀rẹ̀ fi má di ìgbé ẹ̀kọ́ kejì lé ní ọgbọ̀n kódà kìí ṣe dandan làwọn ẹ̀ téèyàn bá jáde wàlímà ìyàwó gbogbo àwọn eléyìí pátá òun náà ló ní àkọọ́lẹ̀ ṣùgbọ́n àní lè máa mẹ́nu bá mọ́ ẹ̀kọ́ kẹtàléní ọgbọ̀n òun náà ní pé tí wọ́n bá péyàn sóde ìyàwó tó wá sí pé tí wọ́n péyàn mẹ́ wọ́n ń fún fèrè ń àbí wọ́n lùlù àbí wọ́n lọ́ọ̀dún kọ́bẹ́kọ́bẹ́ àbí wọ́n ní kí alága àgbo tó ti ń sìn táwọn obìnrin kan bọ́ tàbí wẹ́rẹ̀wẹ́rẹ́ tó bá ti dérú ìjókòó tó bẹ́ẹ̀ ìyẹn lè padà ìyẹn lè padà bí àtúndé yìí nílé wa ẹlẹgbàá kan sọ wà lọ́sọ̀dọ̀ àfàwọ̀ àlì ó ní mo sí oúnjẹ mo wá pè òjíṣẹ́ ọlọ́run nígbà táwọn ẹbí ó dé ilé òun báyìí bó ṣe rí àwọn fọ́tò ni fọ́tò tí wọ́n yá yẹn tí wọ́n ya bẹ̀mí sí báwọn ẹbí ṣe padà nìyẹn tí yẹn bá ti rí nǹkan tí ò dáa lóde wọ́n ń fún fèrè lẹ́yìn kí wọ́n fi ah àwọn ẹbí alálùfáà àwọn ẹbí ẹlẹ́hàá àwọn oníwọ̀n fẹ́ bẹ àwọn ẹlẹ́hàá tọmọ òye o tó ṣe kíní kan ò sí wíbẹ̀ fún yẹn sọ yẹn lè yí ipò nírú ìjókòó bẹ́ẹ̀ kéèyàn má lọ ọbẹ̀ mọ́ ẹ̀kọ́ kẹrin lé ní ọgbọ̀n òun náà ni ohun tá a fẹ́ fún ẹni tó bá lọ jẹ́ pé wàlímà kó ṣàdúrà fẹ́ni tó pè fún àpèjẹ kó ṣàdúrà fún nínú àdúrà tó lè ṣe tánàbí fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ọ̀sọ̀ yìí pé Allahumma ighfir lahum ọlọ́run bá ní foríjì wọn warhamhum ọlọ́run bá ní kẹ́ wọn bá ní sinmi kúkú gbólóhùn kẹ́ńbẹ́ tó gbajúmọ̀ lásìkò àìmọ̀kẹ́mọ̀kẹ́ tí wọ́n máa ń wí fún oníyàwó àkọ́tọ̀ náà káwa máa wí fún oníyàwó tó bá fìyàwó láàrin tiwa kí ni gbólóhùn náà òun náà ni birrọfáì wàlbanin birrọfáì wàlbanin kí yẹn máa wí bẹ́ẹ̀ fún oníyàwó lọ́dọ̀ wa dípò bẹ́ẹ̀ gbólóhùn táà wí fẹ́ni tó bá fìyàwó lọ́dọ̀ tiwa nígbà tá a bá bá jẹun tán á sọ fún pé bárakallahu lakum wa àbí ká lè sọ wípé barakallahu laka wa baraka alayka wa jama'a baynakuma fi khairin àdúrà tí wọ́n fẹ́ kí o ṣe fún nìyẹn. ẹ̀kọ́ kẹrìndínlógójì òun náà ni pé kò sí láìsí ìyàwó gẹ́gẹ́ tó ṣe ìyàwó ó lè máa sáfà àwọn èèyàn níjọ́ tá à ń pàkó jẹ yẹn ó lè sáfà àwọn èèyàn èmi dé kó sábò gbogbo ara rẹ̀ kó má tùrọ̀ alẹ̀ kó má di pé àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n wá jẹ wọ́n padà gba ìyàwó tuntun mọ́ oníyàwó lé lọ́wọ́ tó eléyẹn jẹ́ ẹ̀kọ́ kẹrìndínlẹ́ ogójì ẹ̀kọ́ kẹtàdínlẹ́ ogójì òun náà ní pé wọ́n lè lu tí wọ́n pè ní dúkù ìlú tí ò ní ohun nù tí máa ń fẹ́ bàràmbá ṣé ń bẹ́ẹ̀ bì rẹ̀ ó dé mi ò sí ẹ̀rí ṣùgbọ́n dàbí kọ́ wà láwọn ilẹ̀ lárúbá yẹn dáadáa kò lóhùn ń dún wọ́n lè lù níbi ìyàwó kò sí láì fi mẹ́ẹ̀ wọ́n máa fẹ́ bàràmbá yìí tí wọ́n bá ń gbàgẹ́ ẹ̀ òní lóhùn kankan ó súnmọ́ gbá ni ṣùgbọ́n àwọn ìyá wa tún ti mọ náà wọ́n ti mọ dámẹ́ẹ̀tì gbà pẹ̀lú àwọn ìyá wa ó ti kó òrùka sọ́wọ́ kí wọ́n tó máa lù tàbí kọ́ dẹ̀ mú kinní àwọn ẹni tó bá yẹ pé ìyàwó ṣe ìyàwó ẹ̀rin dún bí àwọn ìyá ti wà wọ́n ṣe ìyàwó àwọn ìyàwó tó máa ń ṣe kan báyìí ọlọ́jọ́ mẹ́jọ tí wọ́n mú kinní pàǹtẹ̀ kan fún máa fi lúgbà nǹkan ẹ̀mí ti wọnú ilé ni tòyìn kẹ́ ìlú yẹn máa máa fẹ́ baramu kò ní mú tùmọ̀ kẹ́kẹ́ ìyàwó pẹ̀lú hadith tó wà lórí ẹ̀. ẹ̀kọ́ kejì dín ní ogójì òun náà ní pé a gbọ́dọ̀ sọ́ra fún nǹkan tí ó mú àyàfa sí ṣẹ̀ríà níbi ìgbéyàwó tá a sì ẹlòmíì ní tí wọ́n bá ti yàwó báyìí yóò àyàfọ́ tó òun àti ìyàwó rẹ̀ wọ́n máa fi òkàbọ̀ra wọn lọ́wọ́ ẹ̀rí inú nǹkan táwọn mi máa ń ṣe nìyẹn ẹlòmíì ní nítorí pé ó ń fẹ́ báyìí yóò lọ sí àgbọn rẹ̀ mùsùlùmí ẹ̀rí obìnrin òun làgbọ́n rẹ̀ máa ń dẹ́ ẹlòmíì nítorí pọ́ fẹ́ẹ́ sí ìyàwó báyìí ní ọba ní ọba ṣe bókíbókí wọ́n ní kí ló dé à ah, ẹ̀rú palẹ̀ mọ́ ìyàwó ni ń ṣe ìyàwó lálẹ́ mi ṣé nítorí ẹ̀rọ àbí lọ́ọ́ dé àgbà àwọn òṣèlú gbọ̀n ṣe tí àwọn olóṣòrí wọn fi ṣeré tẹ bá tún bímọ tọmọ òṣòrí wọn fi ṣeré ó tún gbọ̀n ṣe tó dẹ́ẹ̀tẹ̀ rárá ọ yẹ àti ọ̀fẹ́lẹ́ dáadáa pẹ̀lú ọ̀tọ̀ bá sàlàyé wà lẹ́yà. Tọ́ gbogbo àwọn nǹkan yàgbọ́ abẹ́lómi nìyí yóò dé kẹ́nẹ́ sí kẹ́nẹ́ sọ̀mbọ̀sọ̀mbọ̀. Gbogbo àwọn nǹkan yàgbọ́ náà sọ̀ra fún un. Tọ́ náà wò ká àfẹ́ kò fún tí wọ́n ń pè bẹ́ẹ̀ o. Ẹ̀rí àwọn àṣà ni tó ti fẹ́ lágbára ń dé o tí wọ́n wá gbé yẹn lọ sí sẹkítírìàtì. Wọ́n ní ọlọ́gbó ká ìtumọ̀ ìbò ní fẹ́mi mọ́. Ọ̀tọ̀ náà ọ̀tọ̀ náà májẹ̀mú kí májẹ̀mú ni o. gbogbo sárutu yóò jọba ti sínú tẹ́lẹ̀ ọlọ́run ọba àti sọ́ra ní sọ̀tẹ́lá àrọ́mù ní sárutu yẹn à nígbà wọlé kódà kọ̀ bá àjọgọ́rùn-ún májẹ̀mú. ẹ̀kọ́ kọkẹ̀dín ní ogójì òun ni wípé àti ẹ̀gbọ́dọ̀ lo òrùka góòlù obìnrin náà àgbọ́dọ̀ níparí tọ́tẹ́ òun yẹn fẹ́ ju tó gbogbo ń òun èèyàn máa ṣe dáadáa pẹ̀lú tí pẹ̀lú ìyàwó tí èèyàn bá fẹ́ kí ìyàwó náà dẹ̀ máa ṣe dáadáa pẹ̀lú ọkọ rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí a ní kò fẹ́ lábọ̀ fún báyìí pé khairukum ẹni tó fi ń lóore jù láàrin khairukum li ahlihi òun náà lẹ́ni tí bá ń ṣe dáadáa sí ìyàwó rẹ̀ anabi sallallahu alaihi wasallam ní ẹwu èmi òtítọ́ ọlọ́run ní àwọn kọ́ọ̀tì lẹ́ni tí máa ń ṣe dáadáa fáwọn aráàlú وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين là ìbílẹ̀ alhamdulilah ẹ̀rí pé àsìkò ti kọ́kọ́ lọ náà ìbéèrè ọkàn lọ́dọ̀ ọkùnrin ẹ jẹ́ ká ṣe dẹ́yìn lórí àsìkò ti lọ àkọ́kọ́ náà tẹ́jẹ́ ọba ti sọ́ọ̀kù èèyàn gbọ́dọ̀ súnmọ́ ọ. ìhun tí èèyàn máa ṣe ni pé èèyàn bá ti rí tààrà tó di ẹ̀sìn ṣùgbọ́n kéèyàn má di ibi tẹ́jẹ́ yẹn ti jáde kéèyàn tó wà òkè mọ̀rọ̀ bó ti rí bẹ́ẹ̀. ìjọ àkọ́kọ́ ni ìjọ àkọ́kọ́ ni nẹ́fílà rákà méjì yẹn ìyókù tẹ́ bá máa yàn wọ́n ní tẹ́ bá ń sèta àdúgbò tẹ́ máa gbalada lórí ẹ̀ gbọ́jọ́ àkọ́kọ́ yẹn ìrun súnà nìfẹ́ kí gbọ́dọ̀ nìfẹ́ bẹ̀rẹ̀ fún mílíkì àbí kò kò tí tó kí lẹ́kẹ́sí dáadáa ẹ jọ bù síra yín lẹ́nu. wá wá wá káfọ́n béèrè tó béèrè béèrè torí nǹkan yẹn máa ń lágbára ẹlòmíì tóbi bá wọlé báyìí ó lè kẹ́ máa wo tí wọ́n jọ máa wura wọn báyìí. ṣùgbọ́n àwọn nǹkan yẹn ni mo kọ dì mọ́tì yóò jẹ́ kẹ́mi ní o tètè pàṣẹrẹ yẹn. tó ti ń sè èèyàn wò pé bóun ní ti á kẹ̀kẹ́ òye mi yóò tètè tẹ́ràn yẹn ni o torí téèyàn bá dáràn èèyàn tètè sàn kíákíá ni ó torí pé yóò lò ó kò mí yóò sì tún máa wá foríjì ọlọ́run.

wọ́n fi ṣe sàrà àti tàlẹ̀ tí wọ́n wá fi sọ pé máa wá lásìkò háìlì gbórí gbadá ti fẹ́ wọ irọ́ irọ́ o ìtàlẹ̀ yẹn máa fi ṣe sàrà àti. wọ́n máa fẹ̀ bàrà báyìí kódà tí yẹn bá wo dísẹ́nẹ́rì yẹn rí